ẹ wojú mẹ́rìnlá lára àwọn ọmọ yahoo tó há sọ́wọ́ efcc ẹgbìnrin ọ̀tẹ̀ lọ́rọ̀ àwọn ọmọ yahoo tó ń pa àwọn èèyàn lẹ́kúnjayé pẹ̀lú ọ̀nà jìbìtì tí wọ́n fi ń tàn wọ́n jẹ láti gba owó lọ́wọ́ wọn yìí bí wọ́n ṣe ń pa ọ̀kan nìkan ń rú gbogbo bí àjọ tó ń gbógun tiwa ìbàjẹ́ àti ṣíṣe owó òlù mọ́kumọ̀ku ṣe ń mú wọn tí wọ́n sì ń jù wọ́n sẹ́wọ̀n kò jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn náà rárá ojoojúmọ́ ni wọ́n ń gbilẹ̀ sí ibi olú ọ̀rán ní báyìí ọwọ́ àjọ tó ń gbógun tiwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè wa Economic and Financial Crimes Commission EFCC ti tẹ mẹ́rìnlá lára àwọn tó ń ṣe yahoo nípínlẹ̀ Port Harcourt náà báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣèlérí pé àwọn yóò fojú gbogbo wọn balẹ̀-ẹjọ́ nígbàrà táwọn bá ti parí ìwádìí àwọn nípa wọn kí wọ́n lè lọ́ọ́ fimú kàtà òfin lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ alukoro àjọ náà ọ̀gbẹ́ni wilson wájúrẹ̀ tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2023 yìí lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ sọ pé ikọ̀ àkànṣe àjọ náà ni wọ́n lọ káàkiri ìlú tí ọwọ́ wọn sì bá mẹ́rìnlá lára àwọn ọmọ yahoo lágbègbè rúmúẹ́kínní lákòókò tí wọ́n ń ṣiṣẹ́ aburú wọn lọ́wọ́ wilson ní ọwọ́ àjọ efcc ti tẹ mẹ́rìnlá lára àwọn tó ń ṣiṣẹ́ yahoo nílùú port harcourt agbègbè rúmọ́ẹ́kíní lọ́wọ́ ti tẹ̀ wọ́n lọ́jọ́ ẹtì friday ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2023 yìí ikọ̀ pàtàkì àjọ náà tí wọ́n máa ń gbógun ti ṣíṣe iṣẹ́ yahoo ni wọ́n lọ ṣiṣẹ́ ọ̀hún nínú àwọn tá a ti fọwọ́ òfin mú báyìí ni okoro ansalem gift milius john lucky sadiq shaib matthew ofe goodness okoro goft àti isaac abraham Jumbo lára àwọn ẹrù òfin tí wọ́n gbà lọ́wọ́ wọn ni ẹ̀rọ kọ̀ǹpútà àgbélétan ọ̀pọ̀lọpọ̀ fóònù ìgbàlódé àti onírúurú nǹkan míì ní ìparí ọ̀rọ̀ rẹ̀ alūkkóró náà sọ pé gbàrà táwọn bá ti parí ìwádìí àwọn nípa ẹ̀sùn táwọn fi kàn wọ́n làwọn yóò fojú gbogbo wọn pátá balẹ̀-ẹjọ́ adéwálé adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ̀nyín.